nípa pàṣẹ àwọn àlàyé afáyọwá nínú gbàgbọ́ léèrè olórí ìyá àwọn onígbàgbọ́ òdodo omi dèrò àdìgbò lókè ọ̀sọ́rọ̀ ìlú àti ìfọ̀lọ́lọ́ ọ̀pọ̀-àrìn ọ̀sọ́lá sọ́kùn mi nípa ìwà òṣìṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀-àrìn ọ̀sọ́lá ọdún tí a dáhùn náà ṣe ألست تقرأ القرآن جوابا كالقرآن قلت بلى من بلد ومن كالقرآن قال يا دربي رضي الله عنها بأبي سعيد الخلق نبي الشافعي صلى الله عليه وسلم كان القرآن فكثير وحده الله kí ọlọ́run kọlọ ọlọ́run kò máa bá àlùbá àgbẹ̀jọ ọlọ́run. afáwa nípa àdọ́tù bọ́wá pẹ̀lú lẹ́sẹ̀ ìgbẹ́ ọdún àkúrò bọ́wọ́lá ọ̀rọ̀ bá àjà àlùsọ iye àti àbúrò. wípé èyí ti ẹni kẹ́rin ní ìjẹta náà títí mi ò lè gbọ́ láyé. ilé ìgbà wa rọrùn olùkọ́ sọ pé ìrẹ̀ ìrẹ̀ ìyá onígbà lódodo àdìpá mi sọ̀rọ̀ kó o sọ fún mi nípa ìwà òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àlejò ọ̀sẹ́lọ́ ó ní àdá òṣèlú àtò lẹ́yìn ìwọ ọmọ mi mo fi ẹbí tí ti lè fi àánú àmọ́ akẹ́kọ̀ọ́ ìṣòro àánú ṣé wọ́n máa kí àyùbá àbí ọ̀rọ̀ ẹ̀kọ́ òkè ọ̀nà ọlọ́run وإنك لعلى خلق عظيم فذكر النبي ولي وتسلمي ولذا خلق محمد صلى الله عليه وسلم القرآن يوع محمد هنا جاء القرآن الإمام النووي عليه رحمة الله ولثم على ذلك العمل به وانتوى إلى القرآن na النبي صلى الله عليه وسلم إنتما يقولون جيزوا على ẹ̀kọ́ tó wà nínú àlùfáà àdìdì máa ń lò àwọn àpèjúwe tó wà pẹ̀lú máa ń عليه رحمة الله ولس المواطن وعجب الله فلنا القرآن ولما الذي نزل خطوة القرآن صلى الله عليه وسلم ìgbà tó wà náà sọ áàdì ní márùn torí bẹ́ẹ̀ gbogbo ìdá sọ áàdì báyìí ọwà náà láti ẹbí náà yọdú ọlọlọpàá àdìgbòsọlá lórí àlùfáà áàdì bá kú ìtẹ̀kẹ́ ni ìbínú ànẹ́bí náà máa wà. صلى الله عليه وسلم قدوة البواب سلام إبي عائشة تدار كان خلقه القرآن حديث النبي صلى الله عليه وسلم قول القرآن نور لون جواره ولكيار قال أما ينظر في القرآن لا ينظر ويسخط لصحبه يجب بين وصوفك على بيوتي المناوي قال يوصف عن من تقع جزء أثار أثار مصير الكواتير إليرير أتباع بيضا إجلاء عن عدوية صلى الله عليه وسلم وكان أول مرة رجع جوا النبي صلى الله عليه وسلم القرآن في ما يقول الله تعالى القرآن gbogbo tí wọn bá rí sí nǹkan tó da tó fi yìí fún tó pépè lọ́wọ́ bẹ̀ ọkọ̀ ti ta àlìlà níbi ìtọ́gbọ̀gbọ̀ àyẹ̀wò ìfẹ́lẹ̀. ìdílé ọlọ́run dẹ̀ ti sọ àgbà pẹ̀lú ìkẹyẹ nìyẹn. gbogbo tí àgbà áàdì tọ́ba ní ti aburú ó ti kọ̀ fún nípa rẹ̀. ìdílé ọlọ́run bá jìnnà sí ọ̀tá àlìlà àti yóò ti jẹ̀ pàṣẹ fòfò nínú ẹ̀.

tí wọ́n ti ṣe ayẹyẹ káàkiri káàkiri òde ká sọ fún wa nínú àwọn kéde àwọn ìwòwà tí àtẹ́bí sọ̀rọ̀ lọ́ọ̀pá àríwọ̀sọ̀lá ó fi lè yí àwọn oníkòtí ti yẹ wípé nínú ìjọmọ̀nìyàn títí ọlọ́ọ̀tọ́ lápọ̀lé rẹ̀ àwọn bọ́ọ̀sì rẹ̀ lọ́yẹ ká mú àwọn bọ́ọ̀sì yẹn dẹ̀rẹ̀ yìí wá àkọ́sílẹ̀ ti fàlà bìlìmọ́ òye di àtẹ̀báwé ìṣẹ̀lẹ̀ yìí. Ọ mọlẹbi ya yẹyẹrẹyẹ ọlọpàá lọba dada sọ wípé lápàdé ká dada kù ní ìrọsí ìlà ìrọsí wàtí àtàná àdìpapọ̀ ti wà fún yín láàrọ̀ òjijì ọlọ́run àwòkọ́ ti kọjá tàbí ó mú ti yẹ o ìmọ̀ ẹni tí ó fún náà kí kejì ọgbà لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا هذا في سورة الله وبارك الله أنس مالك رضي الله تعالى عنه قال يا رب الله صلى الله عليه وسلم من أحسن الناس خلقا قول وارد داجي عطاء المصطفى عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قل يا يا قوم nípa ìròyìn òjijì ọlọ́wọ́ bá nílò ọ̀rọ̀ ìyẹn má jẹ̀ mọ́ láéláé àfáwa níbẹ̀ ni màá sọ fún ẹ̀ onífẹ́ ara níbi sọlá rẹ̀ sọlá ìròyìn rẹ̀ wá ló má jẹ̀ mọ́ láéláé gẹ́gẹ́ bó ti wà ní àkọ́rá náà ọlọ́wọ́ àtẹ̀ yìí pé yẹ ẹyẹ àtẹ̀lé ọlọ́run ní mo sọ yẹ àtẹ̀lé ìnà àrùn sàmìnà kàṣà ìdán wọ̀wọ̀ bá ti rọ̀ wọ́n ní dádájọ́ àwọn alárẹ̀ rẹ̀ àtẹ́bí kan máa jẹ́ olùsẹ̀rí ó sì jẹ́ olùkúni ní ròdòdó ìyẹn tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́ ara lè tẹ̀lé wọ́n lè fi hàn wọ́n lè fi jẹ́ olùsèkìlọ̀ nígbà tí wọ́n bá ya kan ọlọ́run á jìyà wàhíìlì ìzàmìlé ní omi ìjì òfin jẹ́ olùsọ́ fáwọn ẹni tí wọ́n jẹ́ ní tí wọ́n kàn kọ́ tí wọ́n kàn dà à ń tẹ àbìdì ìwà rẹ̀ sóòlì ìrẹ́lẹ́rù mi lòótọ́ ìrẹ́ ni ẹ̀ ń bẹ́ẹ̀ bí sàmúmọ́yì tó kalẹ̀ tó tàwa jẹ èyí kan tí mo fi ọ̀rẹ́ ni olùgbára lé làákọ́gbọ̀n wọn là ọ̀tẹ̀lẹ́ èyí sọ níbi inú èyí sì sọ nínú kùkù wọn là sọ̀kà àtàfẹ́lá afuwák èyí sì sẹ́ni tí máa ń lọ pariwo èyí sọ tí wọ́n máa pariwo ní ọjà nínú ròyìn rẹ òun ni pé yóò dáa fi hàn ìṣèyí àti ìṣèyí à ẹni tí wọn máa fi aburú dànù ìyẹn ti wípé wọn sàbúrú sí yẹ yọ sàrí ẹ dànù òní fi oró yoró wọlé àti ìyá àfùrù wọlé bẹ̀rù ṣùgbọ́n ẹni olùbójútó làbẹ́bí jẹ fúlá rẹ fúlá títí máa ń sàbúrú yìí àti pé wàhálà ìyá kò ní kan fún lọ́ọ̀rù ọlọ́wọ̀n wa ní gbẹ̀mí àtẹ́tì fúlá rẹ fúlá hàtà yòókì mọ́bí di ibi tọ́lọ̀ máa fi mú ẹ̀sìn lọ́wọ́ wọ́gọ́wọ́gọ́ tó fi mú ojú ìhàjì ẹ̀kọ́ olùlàdìlà àdìlọ́lá ibi báwọn èèyàn lè sọ lórílẹ̀ pípọ̀ sẹ́ńtọ́lẹ̀ tó ti lọ gbọdọ̀ àyàfi àlá ọ̀yọ́ fúta fún bí ha àyùdà ọ̀fìyá ọlọ́wọ́ bẹ̀ sí àwọn ojú kọ́kọ́ pẹ̀lú rẹ̀ wà àdáàdà súpọ̀ àtàwọn ojú tó fi di àwọn tó lè gbọ́ wọ̀ kò ló الجمعة أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومظالمها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 àwọn amòdì ẹgbẹ́ wa nínú wa lẹ́bi sọlọ́lọ́ àlọ́ sọlọ́ láti ní kó tó kú aláwọ̀ náà ṣe. ìwà lẹ́bi sọlọ́lọ́ àlọ́ sọlọ́ wa àti ẹ̀láwọ̀ ara rẹ̀ rẹ̀. àbẹ̀ni sọlọ́ àlọ́ sọlọ́ ń lẹ́ sọ́ba ìgbé ayọ̀ gbogbo ayọ̀ gbogbo yẹ káàkiri. ẹni tó ń da àjẹ́ nínú yìí òlẹ̀ tó ń yọrí sára rẹ̀ rọ̀ àtẹ̀tẹ̀ gbogbo yẹ káàkiri. ẹni tó ti fi lọ́ọ̀rẹ́ látàrí ìlórí yẹn ó ní pẹ̀lú àwọn ará ilé rẹ̀ àtàtàwọn ìyàwó rẹ̀ dáfara ìlú ńlá tẹ̀lé sọláwọ́ ìlú àtàlẹ́bí máa ń gba àyíṣà tó yá àárín àbí kó tẹ̀lé yá fún mi ra ìwà ọmọkùnká kékeré ó ní àwọn àtúnjọ máa wẹ̀ yóò máa tẹ́ yá fún mi lẹ̀ fún mi fún mi lẹ̀ fún mi lẹ̀ fún wa àtẹ́bí òní fún mi lẹ̀ fún mi àyíṣà tó sọ pé fún mi lẹ̀ fún mi ìdí ọjọ́ wẹ̀ ó dà tó máa fi sẹ́lé lásìkò òru bá tó yẹ ama àtisẹ́ ilé àwọn arẹ sọ àwọn akúndàdà ṣe tí wọ́n ṣe táwọn kòrò náà ṣe nígbà tí wọ́n bá wà níyẹ wọn. ọ̀dọ̀ ọ̀fẹ́ náà ìyàwó rẹ̀ sọ fún ìyá ọ̀fẹ́ gorí rà fún mi ó ti gbé ètò e òṣèlú e gorí rẹ̀ títí tó gorí rà fún ìyá dá. bí kò tó ṣe sáwọn ará ilé náà ará ilé sọ ọlọ́run náà gbàtó láyé tán bá yẹn رسول الله صلى الله عليه وسلم عني ẹni dọ́gba olùdíje ọ̀rọ̀ inú rẹ̀ a máa ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ ó dẹ̀ tún máa ń ṣe àgbémọ́ra apá kẹrin tí máa ń wá látọ̀dọ̀ àwọn obìnrin ní owó jíjẹ ti dàgbà tó ń mi ó lè mọ̀ jẹ́ pẹ̀lẹ́ lọ́dọ̀ àwọn òbí àdúgbò lọ́sọ́lá a máa ṣe àgbémọ́ra níbi owó kama gbàgbé ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀rẹ̀ ní sọ́lá bá àròjọ wà lára àkùnà òde tí wọ́n tó jẹ lọ bá tẹ̀lé ìlà àkùnà bí àwọn àkàrà ìdí ni ẹ̀kọ́ ìgbà ọ̀jẹ̀ àwòkọ́. ìjọlọ́ ìṣọlá ìṣọlá sọ fún mi àwọn ìṣọlá ọmọ wò mí wá ọmọ wò mí wá fún ẹni tó fáwọn rẹ̀ wọ́n ti bá fún ẹ̀kú fáwọn ọmọ máa fi lọ. àdébí sọlọ lọ́ọ̀bù alẹ́ إذا الله صلى الله عليه وسلم لقد عائشة رضي الله تعالى عنها بالرسول الرئيرة قال لي إيه ما رأسي أرى كما ما صار في الجن زاد الله الله أنظر في ثلاث مسجد قتل ولو تنبيع في رجيه إذا كان كما جبتي قل حارو تحت الله nípa ọ̀rọ̀ jíjẹ́ aláwọ̀sọ̀lá rẹ̀ fúnlá láàyè tẹ́kẹ́lá fíìmọ̀ láàyè àdéhìí kì í sọ ohun tí ọ̀bá tàn ìwọ tí ọba ti sọ̀rọ̀ lé lórí báyìí yóò jẹ ẹsẹ̀ sínú rẹpẹ láti jẹun lórí ẹ ti gbogbo láti ìwà débi pẹ̀lú àwọn ọmọdé ẹlòmí àti kí ni wọlé àwọn ọmọdé olùdarí òsìsẹ́ ọlọ́run ọjà lọ́dọ̀ àwọn kéèké àtàlàkọ̀ ìgbàlẹ̀. nínú bá nẹ́bí sí máa ń gbèsè láwọn ọmọdé òun ni kó ti sọ ọlọ́run sọlá rẹ̀ sọlá agbègbè ọmọdé ti tóbi kí òun lọ́wọ́ yóò sì sì yára kí òun yẹn kó má jáde lé ọmọ yóò tó fi ìdílé lórí òun lọ́wọ́. ọ̀dọ̀ ti sọ ọlọ́run sọlá rẹ̀ sọlá a máa gbọ́ ọmọdé dáadé nígbà tí kí òun lọ́wọ́ sọlá rẹ̀ sọlá ó ń ó sì lè fi hasad àti kí kó wa tó gbà wá sí ibo tí ọmọ yín àyè àwọn ọmọ yín àti àwọn padà nígbà wọn ìwà ó ní mo bá nẹ́bí ìlú bá bá òun di ní ọdún mẹ́wàá wọ́n lọ bí afáàfin gbòòrà ó ní mo fọlọ́ òun gbòòrà ọ̀sọ́ fún mi ní pé sí ọ̀rẹ́ mi òsùpá fún mi kí n ṣe gẹ́gẹ́ tó ló ń jẹ́ lórí ṣe báyìí ó ti jẹ́ tó ìṣẹ̀lẹ̀ yìí lọ́lọ́lọ́ ọmọ àlejò ara rẹ̀ ó dẹ̀ ìgbàwá àti sọ pé olú ọmọ ọ̀dọ́ rẹ̀ ìyàwó rẹ̀ bá rí ẹni tí èdè òde orí rẹ̀ àwọn tí wọn bá tó mọ́ra sọnà ìgbàgbé mọ́ra káma pè nfẹ mọ́ra tá a bá ti rí ẹ̀rí fi tì kọjá nígbélé ìfẹlẹ ojú onísúnà nínú àdìẹ ọkàn nínú ìjọsìn ó tún jẹ nínú wà bí ọba ti ń àpá gbogbo àwọn ẹyẹ alẹ ìyá owó kìlọ alákòókò ìdádàlà ẹyẹ ẹyẹ rúdà ọba ìwọ ojúṣe òun náà rà ẹ̀rí wọ́n nígbà àwọn sọ bá tẹ́lẹ̀ ńlá rẹ̀ ńlá nígbà táwọn ọ̀tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kó kálàkálà wọn lè dídá ọlọ́run ṣé pè lé wọn a ò dídá ọlọ́run lè pè fẹ́ ọ̀bọ̀ àfúlà ààrẹ wà gbé ní àbọ̀ wọn gbé inú wa Ọ ní ẹ̀rí òṣìṣẹ́ ọlọ́run fún ìwà ti àjù ọlọ́run ẹ̀dùn sẹ́yìn lọ́gàn mọ́lẹ́dùn ṣe lọ wọ́n tó bá padà náà lọ òun sáfì ọ̀padà rí òun lóhun àwọn ọmọdé ti kúrò lórí òun kejì kú òun ní arábìnrin kó kó ti pàtó ìwà ọwọ́ àfi òògùn ló lè pa ẹ̀ ó fi ìlú rẹ̀ rẹ̀. èròǹgbà rẹ̀ gbà wọ́n fi gbàgbà nẹ́nu fúláàrù fúláàrù tọ́lọ́ padà fi mọ ibi apẹ̀rẹ̀ yẹn ìwọ́ wà bẹ́ẹ̀ o wọ́n á fi kó jẹ́ lórí ṣe wúlò ṣe ó lóun wò pé bàbá jà nẹ́bí ọlọ́run ìjẹ́nu fún wà yẹn sọ fún pé ìwọ́ bẹ nínú ẹ̀rẹ̀ yẹn kí ìbá wà sá nẹ́bí ọlọ́run á dẹ̀ sí ni kò ní gbogbo nǹkan tí ń sọ̀rọ̀ àti yẹrẹ lọ́sọ̀rọ̀ ìjọ náà tẹ̀ ni wọ́n fi lẹ̀ òun ní gbòòrò sallallahu alaihi nínú àwọn ojúbọ yẹn ló ti yé wa lábẹ́ igi ọlọ́run lórí ẹgbẹ́ ogun kẹ́tí wọn lọ tó ní kó ń bẹ ọ̀rá fara sí bẹ́ẹ̀ kó ń fara kalẹ̀ fẹ̀ díẹ̀ ọgbẹ́ nìkan ti lọ fẹ̀ díẹ̀ ọba rí ìjà òṣìṣẹ́ ọlọ́run ọba nà ìrírí rẹ̀ ọ̀pẹ̀ tani ọkọ̀ fún mi pé kí má ti ọlọ́run yà láàrin ọlọ́run yìí ọ̀fẹ́ jì ọlọ́run adọ́dà ìwọ náà ìtajà pọ̀ pé kí n má fi náà ta ọ ọba ní àdàpọ̀ kó dà yẹn dáadáa o jẹ́ni rẹ pẹ̀lú owó ní ọ̀rọ̀ lẹ̀ jẹ́ni ayọ̀ mú náà inú wọn ti ọlọ́run ọmọ ìwà rẹ lẹ̀ má nílé yorùbá o onílé yorùbá wọ́n lọ́wọ́ àná ọ̀rọ̀ sí máa ń sọ ó ní kẹ́mọ̀ ìyá èmi ọba pé máa ń jẹ wà á ti lè máa jókòó máa ń jókòó. kódà nínú wà tí wọ́n ìlà jẹ apẹ́rẹ́ ẹ lọ́wọ́ sallallahu alaihi wasallam kódà tí wọ́n bá pè ní torí ẹ̀ pé òde tá a fi ọ́ sí yìí o ọmọ ọgbà ọ̀jẹ̀ bí abẹ́rẹ́ ni o ìjà ọlọ́run láti sàlámù nílá ajá láti wá kódà wọn lẹ́nu kan ó gbé búrẹ́dì búrẹ́dì tó wọ́n ti láti fi ṣe rọ́ọ̀bù àti kíní orí àmọ́ tó ṣe kó ti kán ìjà ọlọ́run láti gbà sọlọ́lọ́ ààyè torí ohun tó nílò ló gbé pàṣẹ mi sí ààyè ẹ̀rí nínú wọ̀ nípa jíjókòó rẹ̀ anábì lè jókòó lẹ́ẹ̀lẹ́nu sí ìfẹ́lẹ́ òkúrò ìlú ti parẹ́ lómi ìlànà ìgbà ìwà jókòó lẹ́ẹ̀lẹ́ fi jẹ́ kí dáńtà àtọ́ká fi pa àràpà ní wàá jù lẹ́ẹ̀ ẹ̀rí lè jẹ́ olórí ẹni tó máa jẹ́ olórí ìgbà nínú wọ̀ jíjẹ́ ọlọ́wọ́ ọmọ òun náà ní kí ọ̀rá yé ká ọ̀rá yé ká ẹgbẹ́ tí ọba ti ní wúlò ní yọ́mọ̀lẹ̀ náà rà ọ̀sẹ̀ ọlọ́wọ́ yé kà á sí tí ọ̀dẹ̀ fi ní kó bá ń bẹ̀rẹ̀ sí kọ́lá tẹ́tẹ́ sọ̀rọ̀ àgbàlá ní máa ń lo àwọn ọjọ́ tó kù tẹ̀lé ra wọ lẹ́ni tó bí ọ máa pa àtàrà ilé rẹ̀ kò ní oúnjẹ alẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ fọlá tọ́wọ́ ajá sí bí ọ̀pọ̀lọpọ̀ búrẹ́dì wọn tí wọ́n máa jẹ ṣàyẹ̀wò nínú wọn jíjẹ ọlọ́run ọba òun náà ní àdáyàdá jíjẹ ọlọ́run máa ń bì jẹ ọ̀dọ̀ gbogbo àwọn tá a bá ti ṣe àtúnwárá sọpẹ ẹjẹ ká jẹ ní tó ń kú nínú ìṣọjú kánáà ìjọba lọ́pọ̀lọpọ̀ àyíká ọjọ́ lọ́wọ́ sọlá àdìhà wọ́n múrò wá fún àwọn lè fi láàrin ọ̀la olùdókòwò láti fi sẹ́sẹ̀ bí wọ́n á bèrè rà ah, ó ti jẹ́ bí bọ́lá lórí ti ọ̀hún tó ti dájọ́ àtẹ̀wé nínú ẹ̀kọ́ ewu ni wàhálà tó wá kó rẹ bí ọ̀sá lẹ́bi fi dáná láàrin ọ̀la mẹ́rin pé afala àkóòlù àbúrá ṣàkóòlù bébì ìlú ìdẹ́rù tí dáwọ àdẹ́bí tó máa sọ lákárí ayé mi o ìbí báwọn kan ní tiwa táwọn òsè wà sí lópin ìwà wáyé pé bí wọ́n pé èèyàn sí kò sí mò ń kàrá sí bẹ́ẹ̀ kò sí ló pé wọ́n gbé fèrè àbójì ìdó àbí wọ́n gbé àwọn ọbẹ̀ pẹ́ sílẹ̀ wọ́n mẹ́rin ẹ wá sí ta lẹ́kọ̀ọ́ fún ayé òsì dáwọ àdẹ́bí kódà òjijì ọlọ́run bá tún máa ń sa àdúrà sọ̀lá àlọ́sọ̀lá ẹni tó bá ó lè lọ sí ìdí ọlọ́wọ́ ọba ìgbà yọkẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ yọ̀ǹda fún mi nípa tó ti mẹ́ta yìí. à ti ti lẹ́bọ̀ ó ní àádọ́ tó tó ń bẹ̀rẹ̀ kó wọ́ lùkù kó bá ti ti mẹ́ta yìí. ìdí ọlọ́wọ́ ọba ọmọ ọkọ̀ gbà mú ohun tó ọlọ́fẹ́ máa ṣe tó kí wọ́n ti fún ìyá ọmọbìnrin ẹ̀ lọ́fẹ́ àǹtí ẹ̀ bó o ti fẹ́ gbogbo wọn wá ní ọlọ́run bá kúrò ìdáàbò wo ọlọ́run bá forí jì wọn bá fi ọrùn kọ́ ìgbà wo bá mọ́ ọkẹ rẹ̀ bá fi yàgò kó o sì tún fi kéré ọ ọ̀tà sọ abẹ́ rẹ̀ ẹni yọ wá padà sí palapala lọ inú wà òjijì ọlọ́run òjijì ọlọ́run máa ń arúgbó gbogbo ara rẹ̀ ti kájọ sókè ọwọ́ adé lè fi ọ̀rọ̀ mo ti máa ń rẹ̀ àlùlẹ́bẹ̀rẹ̀ ìlúlẹ̀ ti rẹ̀ ìgbọ́n mi kọ́ pé sẹ́mi yìí bẹ́ẹ̀ ti lè wọ́n náà arúgbó lè wà lùlẹ́bẹ̀ àwọn àdàgbà mẹ́rin là arúgbó arúgbó lè wà lùlẹ́bẹ̀ yàtọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yà ẹ̀ náà sọ̀rọ̀ lọ ẹ̀ náà lè sọ̀rọ̀ lọ ẹ̀ náà fún yàtọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ ìwọ́n ti ń òní wà ní jẹ́nà wà ní àjò tí ó ti yà arúgbó yẹn tọ́rọ bá dẹ́dà sọ ilé ní mẹ́ àńjàlẹ̀ múlẹ̀ ìyá. Ibi àá dáwọn obìnrin àlùjẹ́nà yẹn á fẹ́ dáwọn àkúdání ọjà àlẹ̀ múlẹ̀ àdìgbà ọ̀rùbá àtọ̀rọ̀bà. Kódà kí yẹn di arúgbó táwọn ara rẹ̀ ti ká sí, á padà sọ wọ́n di ọ̀rọ̀ ìlú tó ti tó ọjọ́ orí wọn wá sí ilé yàrá kódà inú ọ̀jíṣẹ́ ọlọ́run fẹ́ ti kárọ̀ ọ̀rẹ́ ẹ̀rí ẹni kẹ́kẹ́ tó ní ìdánilẹ́bí máa lọ ìṣẹ́ ọlọ́run fi ọ̀rẹ́ ọ̀dà ọ̀rẹ́ wo ẹ̀yin náà mọ̀ yóò gbé náà ló ṣe ọlọ́run fi kọ́ alẹ́ kan pé ẹ̀lá àlùfáà fi gbà ẹ́ bí ń ta ààbò ẹ máa fúnra yín lẹ́kùn ẹ ti pẹ́ bàtà dára yín ó kórira níbi tó bẹ́ẹ̀ gẹ̀ ìṣẹ́ ọlọ́run á da ọ̀rẹ́ mọ̀ obìnrin tó ṣe ọbẹ̀ rí gbogbo ọba àlùfọlọ òkú olùdífá ọwọ́ àlọ́ fáwọn yòókù rẹ̀ tó tó ibi títí mùsùlùmí tó ní o ẹ̀yin náà wà lọ gba ìsìláàmù tọ́lá àdébí ìsìláàmù fọlá máa ń tọrẹ kódà déyìí fáyọ̀ sí lẹ́yìn rẹ̀ ẹ̀ ló ti dàgbẹ́ mi nínú wà síjọ ọlọ́run lẹ́nu àyà ìní tìjú síjọ ọlọ́run ti tìjú o ẹ jẹ́ káwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú àlùsọ̀rọ̀ wájú ọ̀rọ̀ nígbà tá ànábì sallallahu alaihi wasallam ọlọ́kọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́run wá sí irun wákàtí márùn yẹn lè ọlọ́run ti ọba tí wàá kọjá lọ́dọ̀ yóò bá àtàbàrà fi padà ó òun ti mú àwọn èèyàn lè kírun ọbẹ̀ rẹ̀ ti ní padà títí ọlọ́run bá di ìwò márùn márùn ọ padà tó ákú márùn ó padà lọ bá nẹ́bí mú kálí ìsìlámù kálí tún padà àwọn èèyàn ní kí márùn yẹn èèyàn dá nẹ́bí ìsìlámù kálí sọ nígbà ah, ojú sì mí oníṣìṣì làárẹ̀ lọ́dọ̀ àgbẹ̀dá ọlọ́run ti wá sọ pé ọjà márùn yẹn olùdíje fífi olùdíje ìmọ̀ ìmọ̀ sọ̀rọ̀ yóò wọ̀ ìlú káàdà sọ ọjọ́ náà jáde lẹ́sẹ̀ ọ̀yà sì bá ní sọ̀rọ̀ báwọn yìí àti ìtura ìtura ìmọ̀ sọ̀rọ̀ wọn kọ̀ọ̀yà lórí ìdájọ́ sọ̀rọ̀ rẹ̀ yọ̀rọ̀ alámọ̀lẹ́jọ́ sùn dáwẹ́ wa. ẹ̀rẹ́ arábìnrin kan lọ béèrè nípa bóòlù ti fẹ́ ọ̀fẹ́ rẹ̀ fẹ́ háyì. ìjọba òṣùwà sálámẹ̀ أطعنا رجليها ولنبي الزوارة ابن يوانسير كيف أتقرنا رجليها بول ما تقول الزوارة ابن سيدي سيدي wọ́n lè sọ ọlọ́run dáwọ́ fojú kí àtẹ́sọ bá ní ìmọ̀ra lọ́wọ́ àpàdé lọ́wọ́ lọ́ padà wá di pé yàwó ààrẹ là tí wọ́n padà sí àlàyé ìmọ̀ra bákan náà inú wà sí ọlọ́run ìlú ìbẹ̀rù lọ yorùbá bá lọ sí sùúrù yẹn pọ̀ wọ́n fẹ́ dà tó ọ̀pọ̀ rẹ̀ ṣùgbọ́n sùúrù gẹ̀ẹ́gẹ́ níbi ọ̀nà mẹ́fẹ̀ẹ̀ta lórí ìtẹ̀mínà lọ́rùn lórí àtẹ̀wò àdínkù níbi ìyapa èyí ti sùúrù ti ń tẹ̀yẹ̀ bàtẹ̀ yìí yáda sùúrù dẹ̀ ní ìlú làkòóso àdínkùlá àdínkùlá nípa sùúrù rẹ̀ ó ti dáwà fáwọn ọkùnrin sùúrù jọ ọba tó gbé dáwà rẹ̀ síbáyé àwọn tó tún kẹ́ lábùkù wọ́n lẹ̀ sí kò àtẹnudọ́ ọjọ́ lọ. débi kí wọ́n tún wá bá ọmọ kéèké jọ ọmọ ẹ̀sìn ní ìlú àjẹwò ìgbà àtàwọn tó wọn lọ ẹ̀rí. ìjọ ọlọ́run sáré wa kò gbé díẹ̀ nígbà tí lẹ́lẹ̀ lẹ́lẹ̀ náà. gbàrà tí òrì mo ṣe rí ọmọ ẹ̀rú ẹ̀ sí ìlú ìlú wa ni mo bá wa sọ ọmọ náà ní ẹnì kan bẹ pẹ̀lú ìmọ̀lákùnrin ìbáṣepọ̀ iṣẹ́ tí ẹ̀ òun ni pé gbogbo òkè pátá ọba dẹ́dà ti gbó síkàwọ́ ẹ̀ ọ́ ẹ kò gbèrò pẹ̀lú àtàwọn ẹni yìí wù yìí ẹgbẹ́ òkèrè ńlá méjì ti bẹ̀ láti báyìí wọ́n ti gbogbo àwọn ọmọ yẹn lórí ìjọba ọmọ ọ̀sán ọ̀wọ́ àdéhùn ọ̀sánlá àwọn ní ọ̀wọ́ ọ̀pẹ́dẹ̀ ọ̀rọ̀ àríjú àdéhùn ọ̀pẹ́dẹ̀ ìjàlọ́ọ̀dù ilẹ̀ àtúntà ti dé mo yà kúrò lọ́ àwọn àṣàlù láàrú ìṣẹ̀lẹ̀ mò ń rẹ̀ kẹlẹ́dọ̀ àlá mo mú jáde ní ẹni tí wọ́n wà àìmọ̀tẹ́mọ̀tẹ́ sí mi ẹni tí wọ́n máa ṣe lọ́wọ́ tí ò ní ìlú ìta ìlú ìkejì ọ̀rọ̀ ọ̀la ní ìlú ọlọ́run ti máa lọ. rẹ̀ ọjọ́ ẹni tí máa ń lẹ́yìn wọ́n wá ń parẹ́ fún

sọlọ́lọ́ àlejò ọ̀sọ́lọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba lóko ní ẹ̀rí pé máa lóko ìlú àìmọ́. àdébí sọlá àṣàlá aláàbùbọ̀ra àtẹ̀mọ́ra pọ̀ wọ́n lọ́kàn náà àwọn onírúurú adáwọn bàtàkà bìyà. ó ní gbogbo àwọn àmì ní ìyẹn máa ń sọ fún àdébí làdébí òun ti rí gbogbo lórí ìdánwò rẹ̀. ọkàn òun ti balẹ̀ bá bẹ́ẹ̀ bí náà ní ọjà ń lò ìyẹn ń ẹni tí ọjà nẹbi yẹn báwọn ti mọ ròyìn rẹ ọgbọ́dọ̀ jẹ ntọjá sí sùúrù rẹ ọgbà wájú wà ìtọkẹtọkẹ rẹ onídjáde pé yóò ti wà nílé náà kó tẹ̀ ní sùúrù ẹlẹ́ẹ̀kejì ni wípé kéèyàn wà ìmọ̀kẹ́ sí jù bẹ́ẹ̀ lọ sùúrù rẹ gbà lé ó ní bíi lọ òwò rẹ ó lọ wọn àwọn ẹ̀sìn kó lóun ti fẹ́ sí wọn lè fi padà kátàkárà bá wà ní ọ̀ràn tábùrù lọ́wọ́ ìṣẹ́wó ó tó gbà táwọn fáàkì kò sí òun náà bá tẹ́kù owó múlẹ̀ ọmọ náà fà á nílò. ajé amúlẹ̀ ni ó lọ́bi sì wà náà ó ẹ̀rí. orí owó múlẹ̀ bóun ti bẹ̀rẹ̀ sí pàtọ́mọ ọlọ́run nìyẹn máa ń gbówó mi èkó dídí ọ̀tá aláǹtàn. ó mọ̀ rúbá sọ pé yá àdúgbò ọ̀la ọ̀wọ́ ọ̀pá àwùjọ ọlọ́run ló lọ èyí tó ṣe láàrin wa ni pé ọ sọ náà pé àtẹ́tẹ́ ẹ̀yìn náà kó ti kówó yìí láti fi jọ́ mẹ́ta ọ̀sán àti jọ́ mẹ́ta fàlùkáwà níbi yìí ọ̀wọ́ àpọ̀jù dẹni tí mo jẹ lówó náà rí pé ti قوموا إلى صلاتكم رحمكم الله تعالى أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة